إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي لمحمد محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقف الله سبحانه وتعالى أترى الصلاة فانبوى محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواج لولي إذن لك ولتن مختصر ذات المعاج títí al'imam muhammad bin abdulwahab tí wọ́n ṣe látinú zadul ma'ad títí al'imam ibn qayyim al-jawziya alayhima rahmatullah فصل في أديه صلى الله عليه وسلم في زيارة المرضى إليه من كتير أنبلغ ìlànà anábúwa muhammad sallallahu alayhi wa sallam nípa gbígbé aláàrẹ wò afán tẹ̀síwájú wọ́n ni walam yakun min aglihi an yakhussa yawman bil'iyada kò kí ń ṣe ara ìlànà anábí sallallahu alayhi wa sallam kí ó ṣa ọjọ́ kan lẹ́ṣà fún ìgbésí ti ẹni tí ara rí òyá lápẹjúwe ká ní ọjọ́ monday àbí tuesday àbí wednesday òun ló dá ká máa bẹ aláàrẹ̀ eléyìí kò sí nínú ìlànà anábíwá muhammad sallallahu alayhi wa sallam anábí a máa fíṣítì aláàrẹ bẹ́ẹ̀ ló ẹnkọrẹ́jì àwọn sọ̀hábà radwanullahi alayhim láti fíṣítì aláàrẹ láì sọ fún wọn pé ọjọ́ kan pàtó òun ni ọjọ́ tí ó dá wala waqtan àbí àsìkò kan pàtó òun ni anábí sàlẹ́sà wípé ká máa بل شرع لأمته عيادة المريض ليلا ونهارا أنا بشلوف فون أو أماري إما بألاريو نيورو أتلصا وكان يعود من الرمج أنا بأما فيزيتي ẹni tí ó bá ní tí a mọ̀ sí romash òun náà ni tí àwọn Yorùbá ń pè ní tí àwọn olóyìnbó ń pè ní conjunctivitis tí àwọn Yorùbá ń pè ní tálùbọ̀ àbí nǹkan tó jọ mọ́ anábíà visit ẹni tí irú nǹkan báyìí bá mú èyí tí a máa ń pè ní apollo àbí nkankan tí a bá rí sàábé tírù nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí tí ó lè wá sí mọ́ṣáláṣí anábi sallallahu alaihi wasallam a máa bíbítì irú èèyàn bẹ́ẹ̀ irú ẹni tó ṣẹlẹ̀ sí ìkanná sàábé tí orúkọ rẹ̀ jẹ́ zayd bin arqam anhu ó ní àrùn rọmọdù ìyẹn conjunctivitis ó ní anábì sallallahu alaihi wasallam ó dẹ̀ bẹ̀wò láti kí wa ghayrihi abáwọn kan ní tó tí yàtọ̀ sí wa kana ahyanan yada'u yadahu ala jabhatil marij anábì sallallahu alaihi wasallam nígbà míì agbé ọwọ́ sí iwájú aláàrẹ thumma yamsahu sadrahu wa yóò wá fi ọwọ́ pa ìgbáyà rẹ̀ wọ́bọ́túnná àti inú ẹni yẹn wọ̀yàkóòl a máa sọ wípé Allahumma shfi èyí ọlọ́wọ́ bá bá ń wò sán yóò gbé ọwọ́ sí orí ẹni yẹn ìgbáyà rẹ̀ inú rẹ̀ yóò fọwọ́wọ́ yóò wá ṣàdúrà pé Allahumma èyí ọlọ́wọ́ bá wò bá ń wo ẹni yìí tán lára ṣe tí anábíwa muhammad sallallahu alayhi wasallam òṣèrú ẹ àbí nǹkan tí ó súnmọ́ eléyìí fún sáàbì nàbọ̀wọ̀ká nígbàtí ó rẹ̀ gẹ́gẹ́ bí ah, ó ṣe ń bẹ nínú ẹgbà wá alimamu Bukhari àtàwọn míì wọ́n gbà wá láti ọ̀dọ̀ Sa'd ibn Abi Waqqas radiyallahu anhu ó ní Sa'd ó ní tashakkaytu bi Makkata shakwan shadida ní àsìkò kan tí àwọn sàábà ta lọ sí Makkah tí a lọ sí Makka ní àsìkò kan tí àwọn sàhábà tí a lọ sí Makka tashakaitu bi makkata shakwan shadida ó ní mo complain ní complaint tí ó ní agbára فجاءني النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم وبني يعودني تم فيزيتني فقلت يا نبي الله مواني لنبي الله وبا إني أترك مالا قني bara mi ṣe rí oúnjọ bí ẹni wípé máa jẹ́ pé ọlọ́run ṣùgbọ́n mo fẹ́ fi àwọn dúkìá kan lẹ̀ wọ inilam atruk ìlàbìnatan wáhìdatan dúkìá tí mo dẹ̀ fẹ́ fílẹ̀ ọmọ obìnrin kan náà ni mo ní tó jọmọ mi obìnrin ẹyọ kan náà ni mo ní ní ìlọ́mọ mi máa lẹ́yìn ọmọ yìí fọwọ́ sí ìtòlùsẹ́ ìmáàlì torí náà rí òjíṣẹ́ ọlọ́wọ́ ọba mo fẹ́ fi ìdá dúkìá mi tí mo ní mo fẹ́ fi ṣe sọ́dápà wọ́n á tòrò kò sọ́lọ́ ìdá kan ìdá mẹ́ta máa fílẹ̀ fún ọmọ obìnrin yìí àbí àwọn míì tí wọ́n lè jẹ nínú ogún mi náà ṣùgbọ́n at ọmọ kan náà ni Sa'd ibn Abi Waqqas radiyallahu anhu lóbi òun náà ni ọmọ obìnrin kan so ito ba bá fi ilẹ̀ ọmọbìnrin yìí yóò jẹ dájì so bóyá tó bá ṣe páwọn mí bá ń bẹ àwọn tanjẹ́ relatives táwọn náà lè jẹ ogún wọn á jẹ yókù tí o bá tí wọn á dádájì tó kú padà sí ọ̀dọ̀ rẹ̀ so sáàrin Abu Waqqas wá wo pé gbogbo fi méjì mẹ́ta ìdá kan ìdá mẹ́ta kóhun fi yẹn ẹlẹ́ fáwọn tí ó jogún fọ́kọ́lọ̀lá ànábì ni má ṣe bẹ́ kúrùtù fa'óòsì yìí lè nìtù wà àtúrùkú nìtù ó níra ìdájí ẹ̀ kí n fi ṣe fọ́dákà ìdájí tó kù kí n fi ilẹ̀ fún wọn kọ́lọ̀lá ànábì ni ara kúrùtù fa'óòsì yìí ó ní kí n fi ìdákan ìdámẹ́ta ṣe sọ́dọ́kọ̀ wà tùrùkù láàtùrùsẹ́yìn kí n fi tutọ́ jùlẹ̀ fún kọ́lẹ̀ tólùs wà tólùsù kẹsìr anábi ní ó dá wọn tọ́ọ̀dì tí ó fẹ́ fi ṣe sọ́dọ́kọ̀ yẹn òun sì ṣe kí ni ó ṣe fi wé mọ́ bó ti ẹ̀jẹ́ pòun náà pọ̀ bó ti ẹ̀jẹ́ pé kí ni òun náà pọ̀ nínú ẹgbàwá mínú àwọn ẹgbàwá hadithi anamsọ́lọ́ asalánsọ pé fa ìnáka antazara warasataka agniya khairumin antazarahum alatan yatakaffafuna an-nas kó fi àwọn tí ó jogún rẹ̀ lẹ́ni tó ṣe pé wọ́n ní enough torí pé kí ni ìwọ tó jẹni tí wọ́n jogún náà ní púpọ̀ kó fàwọn tí ó jogún ẹ lẹ́lẹ́ni tí wọ́n jogún tó wà enough tó bá ti láyé mọ́ táwọn náà lè jẹni tí ó tó tán ó dáa fún ẹjú pé kó fún wọ́n tó ṣe yí pé yóò dìpẹ́ndì lórí àwọn èèyàn yàtàkà fọ́fún fún ọmọ tẹ́wọ́ sáwọn èèyàn eléyìí jẹ́ advice tí a Muhammad sallallahu alaihi wa sallam fún tí sáàbì radiyallahu anhu tí ó dẹ́gbà tí ànábì sallallahu alaihi wasallam lẹ́nu so ló jẹ́ pé ẹni tí ó bá ní in tó dá òun náà ni kó ṣe fún àwọn tí ó jogún rẹ̀ tó bá ní kó ṣe fún àwọn tí ó jogún ẹ̀ ṣùgbọ́n kó wo wípé káwọn náà lọ struggle títí wọn so òun ó náwó òun bó ṣe wo òun òun ó fi gbogbo ẹ̀ òun ó sì sọ́dákọ̀ òun ó fi jẹ́ ẹlẹ́ fún wọn káwọn náà lọ strọ́gù títí wọn ìròrí yìí kò ń ṣe ìròrí tí ó bá ìsìláàmù mu tọ́lọ́n bá pé àwa ní púpọ̀ àwọn tí ó jogun wa nínú aya ni ọmọ ni òbí ni ká fi púpọ̀ ọlẹ̀ fún wọn ìfipúpọ̀ ọlẹ̀ fún wọn yóò wá túmọ̀ sí wípé àkásọ jẹ́ ìgbàtà àbá sí mọ́ ìgbàtà ń bẹ láyé yẹn náà ká máa ṣe fún wọn ká fún wọn tó bá ń bẹ lọ́wọ́ wa a lè ṣe kí ni a lè establish wọn káwọn náà lè dádó fúnra wọn torí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà tíyàn bá lóun fi àwọn bíkwẹ́tì lẹ́ àwọn ọmọ wọ́n sábà máa jà sí i àbí àwọn tí ó jogún wọ́n sábà máa jà sí i àwọn mí àpara wọn nítorí ẹ̀ ṣùgbọ́n kí òbí kó ṣe fún àwọn ọmọ àbẹ́ni tí ó ní nǹkan táwọn èèyàn ó jogún kó ṣe dáadáa fún wọn nígbàtí ó ń bẹ láyé ó fẹ́ lè dáa ju pé kó sọ wípé tóun ò bá sí mọ́ òun lòun fẹ́ jẹ́ kí wọ́n mọ kí nǹkan tó ń gbá ní that is wọ́n lè máa já sí lórí jẹ́ pé ta bá wo káàkiri káàkiri tí òbí kan bá ti kú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ìyàwó ọmọ bára wọn jà sí ni kódà wọn tẹ́ ma sọ pé tí ṣì ń bẹ lára wọn nìyí wọn ma bára wọn jà sí sẹ́yìn tó mọ̀ pé irú nǹkan báyìí ó súnmọ́ kó ṣẹlẹ̀ tóun ò bá sí kó ṣe gbogbo dáadáa tó wá lè ṣe kó ṣe é fún àwọn tí ó jogun rẹ̀ lójú ayé rẹ̀ so yí tó wá wá kú ní tó bá fi ilẹ̀ náà àwọn gangan fúnra wọn lè máa fojú fò fúnra wọn sí ìsọ̀ṣẹ́ pé kálukú wọn ti tó tán so ọ̀rọ̀ anájúsọ̀ láàrín sọ pé fa'inaka ń tàdára wàrásátàkà agniya khairumina ń tàdára wa ma'alatan yatakaffafuna an-nas kò túmọ̀ kẹniyàn dìlé rẹ̀ dìgbà tí òun ò bá tí mọ́ sẹlùmíà ní gbogbo tó ń ṣe kíni tó ń kójọ yìí òun kójọ nítorí tó òun bá tí mọ́ káwọn ọmọ òun lè rí nǹkan jẹ lógún ìtò dáa ní ṣe dáadáa tó bá lè ṣe fún wọn gbà tó ń bẹ láyé so èyí tó wá wá ṣẹ́kù ẹ̀hẹ́n wọ́n a máa pín bó ṣe yẹ kán pín tó bá tí mọ́ so kódà wọ́n lè fojú fo wọn wọ́n lè ní òkè ẹjẹ́ kábúrò wa mú yẹn ẹjẹ́ kí lágbájá mú yẹn ṣùgbọ́n tí nǹkan yẹn bá pọ̀ wọ́n lè máa para wọn lè lórí o ń bẹ́ ní àwọn olówó bí tó ṣe pé do ní wọn àti ní pọ́pátì wọn èyàn kankan jòkó lé nínú àwọn ẹ̀gbọ́n tó sọ wípé kí ni àwọn òfẹ́ pin àbáwọn ò ní pin èyàn kó máa là léyàn kan lọ́wọ́ ni àbáwọn kan sọ wípé ẹ̀yìn tá a fẹ́ ṣe pẹ̀lú kíní ni pé a pin so ẹni tó kéré jù nínú àwọn ọmọ nínú àwọn tí ó jogun àní right láti dìlé láti dìlé pínpín ogún yẹn ká níbi tí ẹnu wa kò sí òun ni pé ẹ̀ka mọ́ pin pọ́lẹ̀ ni ó ṣe kò sí ibi kẹyàn kan lóun ṣe gíní òun nídi ìpín tòun nínú tí bàbá àwọn fílẹ̀ àti tí àwọn fílẹ̀ onítẹ́nu yí kò lé lórí òun ni pé kẹmọ́ fi bọ́ọ̀lẹ̀ ni ó ṣe kò lórí nǹkan tí ọlọ́mọba subhanahu wa ta'ala ti pín ṣùgbọ́n eléyìí ní nǹkan tó common tó ṣe yí pé ó wọ́n kẹ tó rí bí tí àwọn èèyàn ti ń ṣe bequest ẹni tí wọ́n jogún bó ṣe kí wọ́n ṣe bọ́lọ́wọ́ bá subhanahu ṣe pín ṣùgbọ́n ẹ̀ láàmà gbọ́ kí ni orí òjò orí ìdí igi nǹkan kamara láàrin àwọn tán pẹ̀rẹ̀ àwọn mùsùlùmí láàrin àwọn tán tún láwọn ń ṣe súnnà torí náà òbí kó ṣe tó bá lè ṣe ní dáadáa fún àwọn ọmọ káwọn ọmọ ìpínlẹ̀ kan lè wà independent látòjú ayé rẹ̀ tó bá rọrùn fún ṣùgbọ́n tí ó bá rọrùn tóun náà ní much la yukallifu Allahu nafsan illa wus'aha ni so Sa'd ibn Abi Waqqas radiyallahu anhu anamsọ́lá fi tutọ́dì má fi tọrẹ ma fi áàpù tọrẹ wọn tọ́dì tó sọ yẹn o lè ṣẹ̀bọ̀ yẹn náà pọ̀ yẹn náà ṣe kí ni ó pọ̀ thumma wada'a yadahu ala jabhati lẹ́yìn ẹ anẹ́sọ̀lá àtàlá ń gbé ọwọ́ lé gbangbawájú rẹ̀ thumma masaha yadahu ala wajhihi wa batni ثم قال لن ينبني اللهم اشف سعدا èrè ọlọ́wọ́ bá bá ń wo sáàdù sàn wápin láhù ìjìráta ìjìrá rẹ̀ yí èrè ọlọ́wọ́ bá bá wa kọ̀mplítì ẹ̀ kí ni túnmọ̀ eléyìí òun ni pé ṣe ń rọrùn fún kó lè padà sí madina ṣe ń rọrùn fún kó lè padà sí madina torí pé àti mọ́kà náà ni wọ́n ti ṣe ìjírá lọ sí Madina so tó bá kú sí Maka bí ẹni pé kò parí ìjírá rẹ̀ ni wọ́n dẹ̀ wá ṣe nǹkan wọ́n wá ṣe ìjọ́sìn ní Maka ní àsìkò gbà so anamisọ́lá àtàlá ní wàtìm láhù ìjírata bá kọ̀m̀plìtì ìjírá rẹ̀ famaziltu ajidu برده على كبدي فيما يخال إلي حتى ساعة سعد رضي الله عنه أني تتتو ìtànà bí ṣe bó ṣe fọ́ ọkàn mi lórí tó mú wá sí bí inú mi yẹn ní iye fíìlì tútútú rẹ̀ níbi ẹ̀dọ̀ mi títí dìsìn títí dìsìn so sáàlù radiyallahu anhu ó padà survive ààrẹ yẹn tó padà lo àmọye ọdún láyé àwọn ọmọ tó bí wọn ló ń lọ bí 17 tó ń wo kó bí ọmọbìnrin kan tó ṣe wípé yóò survive òun náà nìyẹn ó padà bí ọmọ tó ṣe pé wọ́n ló ń lọ bí 17 òun ni nǹkan tí Sa'd bin Abi Waqqas radiyallahu anhu tí ó bí náà mi tó jẹ́ ká lọ sí ilé òun ni ọ̀rọ̀ tí wọ́n sọ wípé anábi sallallahu alayhi wa sallam wa kana yansahu anábi sallallahu alayhi wa sallam ó ní wa kana وبطنا أفوقع إقبايا ري أتنوري ويقول اللهم اشفي أني يلوم بابا وسن وكان يمسح وجهه أيضا أنا صلى الله عليه وسلم أما شكني أما قواجو أي التي زواجنا طنبا منه وإذا أيسر من المريض تنبا جكا منا إن فاتي على رأيك ليه قال إنا لله وإنا إليه راجعون النبي صلى الله عليه وسلم يوصى بلونية وكان أبي في الجنائز أكمل أبي إلى النبي صلى الله عليه وسلم جيلا نتوفي كجلو مخالفا أبي الطائري الأممي إلى أن رأيت كلا نوان ìjọ tó kù mustamilan ala al-ihsan ní tó kó sí kíní tó kó sínú al-ihsan ila al-mayyit ìmá ṣe dáadáa sí òkú wa ila àti àwọn ẹbí òkú wa aqaribi àti àwọn relatives وعلى إقامة عبودية الحي فيما يعامل به الميت بكنا èyí tí ẹni tó ń ṣẹ̀mí tó lè ṣe ní ìjọsìn anábi sallallahu àtàlám a máa ṣe láti lè fi lọ́nà tó máa fi bá òkúlù وكان من أجل إقامة عبودية رب تعالى على أكمل الأحوال ìjẹ́rú fún Allah subhanahu wa ta'ala ìjẹ́ olùjọ́sìn fún Allah subhanahu wa ta'ala anábi sallallahu alaihi wasallam a máa ṣe ní ọ̀nà tí ó fi pé jùlọ wa tajhizul mayyit ila Allah ta'ala bákaná anábi sallallahu alaihi wasallam a máa pèpè òkú tó lọ sọ́dọ̀ Ọlọ́hun yóò ṣe yóò prepare bó ṣe kó prepare wọ́n kírun sí lára wọn wẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ووقوفه وأصحابه ووقوفه وأصحابه صفوفا ووقوفه وأصحابه جزء النبي صلى الله عليه وسلم تعالى ìyákẹ́ gbé wọn lọ́sọ́dọ̀ mọ̀ tí wọ́n wá bí dúdú ànábì sallallahu alaihi wasallam àtàwọn sáábé rẹ̀ sufufan àwọn àtòsí sáfú yahmaduna Allah tí wọ́n ma yìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala yastaghfiruna lẹ́yìn anamisọ́lá sọ́lám yóò rí wájú òkú yẹn tí wọ́n gbé sínú kòtò tó mọ̀yà kó mú wá wá sọ́hábùhù alákàbìrì òun àti àwọn sábẹ́ rẹ̀ wọ́n ó dúó síbi sàárè rẹ̀ sáàlì ìnàláwò sábàájì lẹ́ni tí ó ń bèèrè pé ó ń tọrọ lọ́dọ̀ ọlọ́wọ́ba tí fi ẹsẹ̀ rẹ̀ nílẹ̀ eléyìí jẹ́ ìṣe tí anábọ̀wá muhammad sallallahu alaihi wa bí wọ́n ṣe pèpè òkú yẹn ní ọ̀nà tí ó fi dá jùlọ wọ́n wẹ̀ fún wọ́n wé láṣọ wọ́n kírun sí lára bákanáà wọ́n ṣe bí wọ́n ṣe lọ sí sínú sàárè ìṣe tí anábi sallallahu asallam ònílé tamati wá anábi sallallahu asallam a ṣàdúwà a ní sàfirulẹ̀ àkíkùn وصلى الله التثبيت فإنه الآن يسأل a ní ẹwà foríjì fún ọmọ ẹ̀yà yìí ta tẹ̀ sínú kòtò yìí wàsálùlá ó tẹ́sí ìta ẹ̀tọ́rọ lọ́dọ̀ ọlọ́wọ́ bá kọ́lọ́wọ́ bá fi ẹsẹ̀ wọn lẹ̀ fẹ́ iná wùlánà yùsàl wọ́n ti ń béèrè béèrè lọ́wọ́ rẹ̀ báyìí nínú sàárè wọ́n a máa béèrè béèrè lọ́wọ́ ẹni tí wọ́n bá tún sínú sàárè so tí àwọn èèyàn máa pè ní munkar àti nakir bó ti ẹ̀jẹ́ pé hadithi tó lálàáfíà lórí ìyẹn yìí kò sí ṣùgbọ́n àwọn màláíkà méjì wọ́n béèrè béèrè ní ọwọ́ ẹni tí wọ́n sin sínú sàárè ṣùgbọ́n anábì sallallahu alaihi wasallam a máa encourage àwọn sahaba láti tọrọ fún ọmọ ẹ̀yà tó jáde láyé lẹ́yìn gbà tí wọ́n bá ti sìn wọ́n á kírun sí lára níbi ẹnu tán sí lára wọ́n ṣàdúwà fún náà ni so اللهم اغفر لأينا وميتنا وشائبنا وغائبنا وذكرنا وانثانا وصغيرنا وكبيرنا ألو من أحيته منا فأي على الإيمان ومن توفيته منا فتوفوا على الإسلام اللهم لا تضرنا بعده دي إفاري دين أوان كامينا في تشكبيا وتنلفي كون سو أبلا تفتنا بعده سو wọn anábi sallallahu alaihi wasallam a ṣe àdó ilé yìí so lẹ́ni tó ṣe pé kí ni ó ń wá àforíjì fún so tán bá tún wá gbé sínú sàárè náà kó tó di pé wọ́n ń lọ anábi sallallahu pé kí ni istaghfiru li akhikum ẹ wá àforíjì fún ọmọ ìyá yín so eléyìí òun tí al al-imam muhammad bin abdul wahab tí wọ́n tafà sí ń bí ipe thumma yaqumu huwa wa ashabuhu ala qabrihi òun àti àwọn sàábé rẹ̀ wọn adóǹbi sàárè rẹ̀ sa'ilina lahu as-sabat tán tọrọ fún ẹni yẹn ipe kí ọlọ́run fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ thumma yata'ahaduhu biziyara ila qabrihi lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam atúmọ̀ lọ bẹ sàárè rẹ̀ wò atúmọ̀ lọ bẹ sàárè rẹ̀ wò wasalamu alaihi makana ma salamati wa du'ahila a ma ṣàdúwà fún yata'ahaduhu biziyarati ila qabrihi wasalami alaihi wa du'ahila eléyìn náà lára ìtàtún lè ṣe fún ọmọ ẹ̀yà wa tó jáde láyé òun ni apart from party kírun sí lára aṣàdúà nígbàtí wọ́n gbé sínú kòtò àtùmọ̀ fíjíkì rẹ̀ anábì sallallahu alaihi wasallam oni kuntu nahaytukum an ziyarati alqubur fazuruha mo ní ẹ má bẹ̀ sàréè wò tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ti ẹ má bẹ̀ wò fa innaha tudhakkirukum almawt وفي رواية فإنها تذكركم الآخرة تبان بصاريو يوم ميراتيكو تبان بصاريو يوم ميراتي أجون بند الكيامة يوجد كيماناتي أجو كاين سولوك جويكي anabuwa muhammad sallallahu alayhi wasallam a ma fiziti sare dáadáa a máa visit Paris so lára yìí tí ó ṣe ní ọjọ́ kan gẹ́gẹ́ bí al-imam Bukhari àtàwọn ní al-imam Muslim ma ṣe gbà wá anábùwa Muhammad sallallahu alaihi wasallam ó wọ yàrá yàwà Aisha òun ni orúkan ní ọjọ́ yẹn yàwà Aisha radiyallahu anha ó ní anamsọ́lá àtàlám ó bọ́ aṣọ rẹ̀ gẹ́gẹ́ bí a ṣe máa bọ́ aṣọ nígbàtí a sùn so ó bọ́ aṣọ rẹ̀ ó bàtà náà kalẹ̀ so ó ní bí anamsọ́lá àtàlám ṣe wá ṣe eléyìí anamsọ́lá àtàlám ó fẹ́ máa rest all of his study ó kàn rí wípé anamsọ́lá àtàlám dìde ó mú aṣọ rẹ̀ Okubata kó bàtà rẹ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ jáde kúrò nílé ìyàwó Aisha radiyallahu anha ó ní bó ṣe jáde nílé yẹn òun náà sáré dìde níbi bùsùn so òun náà mú aṣọ òun òun lò jáàbù òun náà tẹ̀lé bó ṣe ń lọ lòun náà ń lọ bó ṣe ń lọ lòun náà ń lọ ṣùgbọ́n nábi sọ́lọ́lá àtọ́lámù mọ̀ wípé òun tẹ̀lé òun òun padà wá rí pé bàkí ni anábi sọ́lọ́lá àtọ́lámù ló lọ so òun rí tó gbá ó gbé ọwọ́ sókè ẹni tó ń ṣàdúà so lẹ́yìn ìgbà tó parí àdúà tó ń ṣe ó yẹ́yìn padà oníbó ń ṣe lè kó yẹ́yìn padà òun náà yẹ́yìn padà so òun lọ ànábì náà ń lọ tó ń bá ń fi lè pánàbì sọ́lá àsàlám ṣe bí ẹni sáré òun náà tó sáré òun wà wájú ànábì sọ́lá àsàlám so títí tó ń fi wọlé so ń gbà tó ń wọlé òun sáré sùn padà lórí ibùsùn ànábì sọ́lá àsàlám wọlé ànábì ní ya Aish ire Aisha kí ni nǹkan tó ṣe mo rí kó dàbẹ̀ ni pé omi ẹlẹ́ẹlẹ́ bí ìgbà tí nǹkan ṣe àwọn oníkò sí nǹkan ànábì ni ó sọ tó ṣẹlẹ̀ fún mi àbúfẹ́kọ́lọ́n tó àṣírí yẹn fún mi ó ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé bẹ́ẹ̀ ṣe jáde kẹ́lẹ́kẹ́lẹ́ yẹn èmi náà jáde tẹ̀lé yẹn torí pé mò ń fíìlì kó wọ́n ṣe pé nǹkan kan mi fẹ́ ṣẹlẹ̀ ṣe olóró pé ọlọ́wọ́n ọba àti òjíṣẹ́ rẹ̀ ó ṣàbùsí fún ẹni ìyàwó Aisha radiyallahu anha ọlọ́run ló mọ nǹkan tí èèyàn lè ṣe o so pínkì ẹ̀ ni pé bóyó fẹ́ lọ yàrá ìkannú àwọn ìyàwó tó kù òun dẹ̀ ló ní alẹ́jọ́ ẹ̀ so oní anìsọ̀lá àtọ́lámi fàlàádà àwùjọ àti ó ní ànábì gbamiláyà ní ẹ̀yìn gbígbáláyà tó ṣe pé ó dùn mí so ó sọ gbólóhùn tó sọ yẹn pé ṣe orùpọ́lọ́wọ́n bá ti òjíṣẹ́ rẹ̀ yóò ṣàbùsí fún ẹni ànábì sọlá fún máa ní rárá jù bí ìlú wá bá mi lẹ́yìn kí n lọ sálámà sí àwọn tí wọ́n à ń kí n lè tọrọ àforíjì fún wọn ṣùgbọ́n mi ìfẹ́ jí ẹ mo ní feeling pé o ti sùn so kí má wàá jí ẹ lẹ̀ òun ló jẹ́ kí n rọra múra bí mo ṣe múra tí mo jáde kẹ́lẹ́kẹ́lẹ́ nínú nínú ilé ìyàwó ìṣàwá ní ọ̀dá tèmi náà bá fẹ́ lọ síbẹ̀ ẹ́ àbí tí ń bá máa tọrọ fún wọn kí ni tí máa sọ anẹ́mìsọ́lá àtàmà ní mọ́ sọ wípé a ìyìn àdúwà tí a mọ́ ń ṣe ta bá lọ bídí ti a sàárè so assalamu alaikum ala jiyari minal mu'minina wal muslimin رحم الله المستقدمين منا والمستأخرين وجعل الله لنا ولكم العافية وإن إن شاء الله بكم لاحقون àwọn ọwọ́ jíǹsì ẹ̀ ó yàtọ̀ díẹ̀díẹ̀ ìmí ikú tó báyìí ìmí ikú ju eléyìí lọ so eléyìí òun ni ó ń bu tírẹ́sì nǹkan tí al-imam ibn qayyim bákan náà al-imam muhammad bin abdul wahab tí wọ́n sọ mí báyìí wa yastaghfiruna lahu wọn a máa wá foríjì fún thumma yamshi bayna yadayhi yudi'uhu حفرته ثم يقوم أصحابه على قبر صاحب الله الثبات ثم يتأهد بالزيارة so wọ́n máa ṣe kí wọ́n máa lọ fíjìtì wọn ilá kọbùrì fasalami aléyìí wà dùáyìlá so anábi sallallahu alaihi wasallam a máa ṣe o yẹn àwọn sahaba láti máa ṣe so ló jẹ́ pé ziyaratul kubur lára iṣẹ́ ìbádà ni lára ṣẹ́ ìbádà ni kò rẹ̀ sí pé ọjọ́ kan lágbọ́rọ̀ ṣe ziyaratul kubur ọjọ́ kan ní ààlè ṣe sọ̀yítà ìlúmí àmú pé bóyá ọjọ́ ọdún òun làwọn gbọ́dọ̀ lọ kò sí nǹkan tó pọ́jọ́ ọdún lágbọ́dọ̀ lọ tíyàn bá lọ bá aláìsí so àbí ẹni other time tíyàn bá rí wípé èèyàn free àbí kíyàn wò yí pé òkè ọkàn òun lé jẹ́ kóun ti ẹ̀ ṣe kíní kóhun dé tẹ́ kóhun dé itẹ́ torí pé tí yàn bá rá wọn tí wọ́n sún sínú sàárè fún náà mọ̀ rántí pé ìjọ kan náà ni ó gbóhun wá sí ìwàyí láti fi rú ààyè báyìí ni sọlọ́m jẹ́ pé anamsọ́lá asálàm ni wà inna insha allahu bikum lahiqun àwa náà insha inṣàlá tánàbíwá fi ti ń kọ́ àwọn àfáà ní inṣàlá yẹn láti lè fi kàńpá náà ni bí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tó sọ pé lakọ̀tọ́lákọ̀láhù rasúlá oró yabi haq látẹ́kùlùn al-masjidà al-harama inṣàlá ọlọ́wọ́ bá ní àlá tí òjíṣẹ́ rẹ̀ ah, tí òjíṣẹ́ Allah tó lá ipa àwọn ọwọ́ Mẹ́kà ọlọ́run ọba ló ní aláyẹn ti rí bẹ́ so aláàpé kí ni ẹ̀ wọ almasjid haram mọ́ṣáláṣí àbẹ̀wọ̀ ọlọ́run ọba kan ń pa latadkhulunna almasjid alharam taukid láàmù taukid nínú taukid wọn bẹ́ pẹ̀lú ẹ̀ náà ọlọ́run bá sọ pé inṣáàlá inṣáàlá so irú ẹ̀ náà ni tí a náà bí sallallahu alaihi wasallam tí ó sọ ìpé wà iná inṣá allah bikum láàkùn àwa náà à ń padà bọ̀ wá bá yín à ń padà bọ̀ wá rí bẹ́ ṣe rí inṣá allah so ilé jẹ́ ọ̀rọ̀ tí anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ti ó sọ àti àdúwà tí ó ṣe فأول ذلك تعهد في موضعه وتذكيره الآخرة وأمره بالوصية والتوبة وأمر من حضره بتلقينه شهادة الله إلا إلا الله إن شاء الله أعجب ببعيني أني آه، أتما كنتيني أجمي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 ní ẹgbẹ́ ẹni tí ó rẹ̀ tó ń pọ́ka kú náà eléyìí àwọn àfáà mi inú àwọn ẹni ṣíwájú wọ́n máa ṣe ṣùgbọ́n hadith ni ò lálàáfíà hadith ni kò lálàáfíà so àwọn mi a máa ṣe in tó lálàáfíà òun náà ni ká máa sọ fún ẹni yẹn wípé kó ilaha wọ́n ṣe pé ká mọ́ sọ́lẹ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n ká sọ fún wípé kó sọ la ilaha illallah eléyìí ní àlàáfíà torí ọ̀rọ̀ anábíwa muhammad sallallahu alaihi wasallam torí man kana akhira kalamihi la ilaha illallah dakhala aljanna wa in asabahu tó bá ṣe kéyìn tó sọ gbẹ̀yìn gbésí òun náà ni la ilaha illallah yóò wà aljanna kó bá ti ẹ̀ jìyà kan sí kejì before kó tó wà aljanna ṣùgbọ́n yóò padà wọ aljanna so ìyẹn tẹ́ni yẹ bá sọ sincerely so kò jẹ́ bí àárín ẹ̀ jẹ́ wallahu a'lam àwọn tí náà ń ṣe n tó bá múnú ẹ̀sìn òní kí a mọ̀ dín àkàrà láti lè fi ṣèrántí òkú wa àbí láti lè fi ní à ń ṣe tààrà fún òkú wa náà tí a àbámu nímú wípé àkàrà ogójì ọjọ́ àbí àkàrà ẹ̀ẹ́ oṣù mẹ́rin ọjọ́ mẹ́wàá kó ń jáde okó àbí nkankan so tí ò bá kí ń ṣe báyẹn téèyàn bá dín àkàrà àbóúnjẹ ló ṣe tó sọ́dá kò sí nǹkan tí ó burú ń bẹ so a fíìsì ọjọ́ kan wípé ó pé ọdún kan àbí ó pé oṣù mẹ́rin ọjọ́ mẹ́wàá àbí ó pé ọ̀sẹ̀ kan ọjọ́ mẹ́jọ tí bàbá jáde láyé àbí tí jáde láyé tá bá so mọ́rú nǹkan bẹ́ẹ̀ so káṣe sọ́dọ́kọ̀ fún òkú wa lára nǹkan tí ẹ̀sìn tí ó pépè sí ni wallahu a'lam náà mẹ́ni tí ó rí kọ́dù adkar kó máa plé rẹ̀ àbí àdìkárù táwọn kan ti rìkọ́dù kó máa plé rẹ̀ sáàlì sọ pé ó ń ṣe àdìkárù kò ṣe àdìkárù kò ṣe àdìkárù ẹni tó ń ṣe àdìkárù lẹni tó ń sọ pẹ̀lú ẹnu rẹ̀ so bẹ́ẹ̀ lẹni tó ṣe pé ó ń ro sínú rẹ̀ kò ní ìdájọ́ ẹni tó ń fẹnu sọ èèyàn lè rántí ọlọ́run sínú èyàn lè rántí ọlọ́run sínú ṣùgbọ́n àmì ló ń ṣe pẹ̀lú ẹnu tí ó bá mọ múhu lífsì ẹ̀ ó sọ jákè kọ́lá ń sọ ń sí o ṣùgbọ́n yóò mọ múhu lífsì ẹ̀ ètè rẹ̀ méjèèjì yóò mọ múhu ẹ̀ ìyẹn ni wọ́n ń pè ní kìráà ṣùgbọ́n kí yẹn kàn mọ kó kàn dákẹ́ báyìí kó mọ wò kó wá ló ń sọ sínú ìyẹn ò kì í ṣe kìráà so kàkà suratul Fatiha àti inú lápójúwe ẹ̀yìn ò túnwọ̀ sí pé bákan mọ́ owó bọ́ so a mọ́ múvù ẹnu wa ìyẹn ni wọ́n ń pè ní kẹra tàbáwá sọ ọ́ síta ìyẹn ni wọ́n sọ pé kí ni al-qira'atu jahran àkà síta táàbá sọ síta takan múvù ètè wa lásán ìyẹn náà ń pè ní kí ni al-qira'atu sirran so ṣùgbọ́n kọ́ tó lè pè kẹra movement of the leaves ó gbọ́dọ̀ máa bẹ tí ó bá ti sí yẹn wọ́n á lẹ́ni ìyẹn ń rántí ọlọ́run ọba tínú ni òun ṣe pé kí ni òun rántí ọlọ́run ọba pẹ̀lú pé ó ń ka àwọn nǹkan ẹ̀yẹn ni so bẹ́ẹ̀ náà ni kíka al-Qur'an al-Karim so yàtọ̀ mẹ́láàrin tó gbé mushaf lápẹjú ẹ̀sìn tó wá ń wò tó wò kò mú beliefs kò ka Qur'an pẹ̀lú tó ń ṣe yẹn ó lè mọ̀ ṣe tadabbur ohun ronú sí ṣùgbọ́n lam yaqra al-Qur'an kò ka Qur'ani pẹ̀lú pé kí ni ó kàn ń wo lásán so kátó lè sọ pé ń Qur'ani yóò jẹ́ pé kí ni ó mú hu lips rẹ̀ so ẹni tó wá ń gbọ́ recorded adkar kò ṣe zikuru kò ṣe kí ni kò ṣe zikuru kò mọ́ ka zikuru bẹ́ẹ̀ lẹni tó ṣe yí pé recorded Quran lòun náà ń gbọ́ a ní sọ pé ń ka al-Quran so ló fi jẹ́ wípé tá a bá pèrún nísìn wọ́n ní ká lọ pèrún èèyàn wá gbé recorded eh, azan ó gbé kalẹ̀ kó pèrún kó pèrún so kò jẹ́ bí ẹ ṣe jẹ́ wallahu a'lam náà kí ni ìdájọ́ ẹni tó àtẹ́ndì bẹ́rẹ̀ ẹni tó jẹ́ kírísítẹ́nì wọ́n ní ìdí rẹ̀ bẹ̀ so ìdájọ́ rẹ̀ ní pé kí ni wọ́n ní ìdí ẹ̀ bí bẹ́rẹ̀ àyẹn so kí ni nǹkan tí ó lọ ṣe ń bẹ̀ ṣe é wọ́n gbé sínú inú sàárè ni so ṣùgbọ́n yìí ò ní kó mọ́ kí wọn kó bá wọn bá wọn kẹ́dùn ó so kò sí nǹkan so gbogbo àwọn nǹkan tó bá ń ṣe tí ò bẹ́sìn mu náà so yóò máa wò wọ́n so eléyìí ni kò ń ṣe ẹni tí ó bá mu ṣùgbọ́n ká ní pé èèyàn kan jẹ́ christian àbó jẹ́ non-muslim ní tó wá kú tó jẹ́ èèyàn kódà kó má jẹ́ relative àwa rẹ̀ ni tí ó tọ́jú òkú rẹ̀ tí ó mójútó òkú ẹ̀ òkú ọmọ ènìyàn ní àgbọ̀rọ̀ fílẹ̀ àgbọ̀rọ̀ bòó agbọ̀rọ̀ bò mọ́lẹ̀ náà ni torí pé òkú ajá gan òkú ẹran a ṣe kiri a bò mọ́lẹ̀ nítorí kó ń bà fi òórùn pa èèyàn bó wá ní òkú ọmọ ènìyàn so ààbò so ló jẹ́ pé àbòtọ́ọ̀lì tó ń ṣe ọ́nkú ànábíwá Muhammad sallallahu alaihi wasallam ìgbà tó kú ọmọ rẹ̀ wá bá ànábí sallallahu alaihi wasallam ìyá Ali ibn Abi Talib radiyallahu anhu وصفان صلى الله عليه وسلم يا رسول الله الجلابة إن أمك الشيخ أضل قد مات أنكور بابا بلغباني صوتي صنو that is still man as Islam قد مات أتكو أنم صلى الله عليه وسلم اذهب فواره أنا بني لبو ماله شتو باشي لوجيكيني باشي لبو ماله so òkú èèyàn àáṣìkí ni ààbò mọ́lẹ̀ ni ṣùgbọ́ta wọ́n sọ̀rọ̀ ọkọ̀ pé àtẹ́ndì bẹ́ríà ẹni tó jẹ́ kéfèrí àti mọ̀ pé sẹrimóní gbogbo àwọn kò ń ṣe pé bíbò mọ́lẹ̀ àwọn èèyàn wọn ó take care nípa bíbò mọ́lẹ̀ yẹn ni ṣùgbọ́n gbogbo àwọn ìnáwó àwọn gbogbogbooro wọn gbogbo ẹ̀mọ́ra wọn so kí lèèyàn wọn bí gbogbo orúkọ wọn ẹni wallahu a'lam náà náà mọ ọmọbìnrin tí bàbá rẹ̀ jáde láyé ó wá tó àsìkò tó yẹ kó lọ́kọ ta ló yẹ kó fi lọ́kọ ṣé fámílì bàbá ni àbí fámílì ìyá rẹ̀ fámílì bàbá wọ́n sún ọmọ ju fámílì ìyá lọ fámílì bàbá ọsúnmọ́ ọmọ ju fámílì kíni ìyá lọ ṣùgbọ́n ọ̀rọ̀ ta ni ó fi lọ́kọ ẹni tó lẹ́tọ́ àti fọmọ yẹn lọ́kọ jù òun ni tó bá ṣe wípé ó ní ẹ̀gbọ́n tó jẹ́ ọkùnrin àbábúrò tó jẹ́ ọkùnrin tó ti bàlágà òun ló lẹ́tọ̀ sí jùlọ torí pé òun ló súnmọ́ ju any other person lọ so àbí tí bàbá bàbá rẹ̀ bá ń bẹ láyé ṣùgbọ́n tí ò bá sí bàbá bàbá láyé ẹni tá a sọ pé ó súnmọ́ jù lọ òun náà ni ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin àbábúrí ọkùnrin tó ṣe pé bàbá pa wọ́n pọ̀ òun ló súnmọ́ jù lọ so lẹ́yìn ẹ ni ó ma kan ọ́nkù rẹ̀ àbúrò bàbá rẹ̀ àbí ẹ̀gbọ́n bàbá rẹ̀ contrary tí àṣà wa nílẹ̀ Yorùbá tó ṣe wípé tí o bá tí bàbá ọmọ aláyé mọ́ tí bàbá bàbá the next person ò ní ọ́nkù ọmọ mi tó yẹ kó ti lọlé ọkọ yìí àwọn ọ́nkù yẹn wọ́n máa ṣe kíni wọ́n máa pọ́níṣẹ́ ọmọbìnrin yẹn lórúkọ pé kí ni àwọn fẹ́ ṣẹ́yìn bàbá rẹ̀ ó máa reject gbogbo àwọn tó bá mú wá so wọ́n ni ní rárá nǹkan báyìí làwọn fẹ́ fún ní dáadáa nǹkan kan ẹni tó ní nǹkan báyìí báyìí lòun fẹ́ fún ní dáadáa so tó ń reject gbogbo ẹni tó ń sọ àwọn fẹ́ fi ọmọ yìí òun náà lọ́mọ ti tiẹ̀ wọ́n ti fọmọ ẹ̀ lóyún o kò fìtínà ẹni tó fún ọmọ ẹ̀ lóyún kò fìtínà rẹ̀ ṣùgbọ́n ọmọ tó ṣe ipò òun ò ṣe ránù kò ṣe zìnà owó pásíkò tó fún láti lọ́kọ ìgbà inú wa gbé gbogbo àwọn oríṣiríṣi nǹkan tí wọ́n máa fi mọ pọ́níṣì ọmọ ẹ̀ ṣùgbọ́n the blunt truth ni pé tọ́mọbìnrin ẹ bá ní ẹ̀gbọ́n ọkùnrin àbólábúrò ọkùnrin tó ti bàlágà nínú Islam ó wà áwúlájú ọ̀nkù ẹ̀yẹn lọ pé àbúrò bàbá ẹni o àbí ẹ̀gbọ́n bàbá rẹ̀ so àwọn ìyẹn àlẹ́yìn ẹni tó jẹ́ ẹ̀gbọ́n ọmọbìnrin àbábòrò rẹ̀ òníró wọn wà náà kò sí nǹkan tó burú tọmọ ẹ bá juró rẹ̀ lẹ̀ fún wọn pé kí wọ́n ṣe ṣùgbọ́n ká ni ẹ wà ọmọ ẹ wà mọ́ entitled àti fi àbúrò rẹ̀ abẹ́gbọ́n rẹ̀ obìnrin láti fi lọ́kọ ju any other person lọ tí ò bá sí bàbá rẹ̀ kò sí bàbá bàbá so ó wà mọ́ ẹ̀ǹtàìsù jù wọn lọ ṣùgbọ́n ẹni tó jẹ́ mother side maternal uncle àbí paternal uncle kò sí ní ipò ẹni tó lè fọmọ obìnrin lọ́kọ torí pé kí ni wọ́n kan ọmọ yẹn túrú ìyá rẹ̀ ni wọ́n fi kan so wọ́n sínú ẹni tó lè fi lọ́kọ má ṣe sínú ẹni tí ó lè jogún rẹ̀ ni wọ́n sínú ẹni tó lè fi lọ́kọ àwọn tán lè jogún àwọn ni pátánà ọ̀nkú ẹ̀ ló lè jogún ẹ̀ pátánà ọ̀nkú lè jogún in the absence of ẹni tó jẹ́ ọmọ ìyá tí ẹ̀ lọ́kùnrin ọmọ bàbá àbí ẹni tó jẹ́ ọmọ bàbá nìkan tó ṣe pé bàbá ló pọ̀ wọn àti òkú pọ̀ in the absence of àwọn yẹn òun ni pátánà ọ̀nkú gan lè wá jogún ni táwọn yẹn bá ń bẹ ní wọn á blọ́ọ̀kù ẹ̀ kódà àwọn ọmọ wọn gan wó blọ́ọ̀kì ẹ̀ so ló fi jẹ́ pé ipò tí ọ́nkù sí wà jìnà ipò tí kíni tí ọ́nkù wà ó ṣe kíni ó sì jìnà so dàtí e, eléyìí nǹkan tí a ní láti gbọ́yé ni so that is ọ́nkù tá ń sọ ẹni tó jẹ́ àbúrò bàbá àbí ẹ̀gbọ́n bàbá so àwọn ọmọ ìyá òkú àti àwọn tọ́jọ́ ọmọ ìyá òkú là ń sọ nísìn ẹni tí ó wá fẹ́ lọ́kọ yìí àwọn ọmọ ìyá rẹ̀ ọkùnrin wọ́n wà áúlá ju ọmọ ìyá òkú lọ that is wọ́n wà áúlá ju àbúrò bàbá wọn àbí ẹ̀gbọ́n bàbá wọn lọ so gẹ́gẹ́ bí àlàyé tí àti ṣe sí sẹ́yìn ṣùgbọ́n mother side àwọn jìnà so àtọkùnrin wọn àtobìnrin wọn wọn lè jogún ẹni tó kú wọn àtẹ lè fi lọ́kọ that is wọn lè fi ọmọ rẹ̀ lọ́kọ ọmọ ẹni tó kú wọn lè fi lọ́kọ àwọn ò sí ń bi side yẹn náà ẹni tí òun jẹ́ ah, ah, paternal uncle òun àló lè ṣe kí ni ó lè fi lọ́kọ òun náà rẹ̀ lè jogún ṣùgbọ́n ẹni tóun jẹ́ paternal aunt paternal aunt àbúrò bàbá àbúrò bàbá that is àbúrò òkú àbí ẹ̀gbọ́n òkú tó jóbìnrin òkú tó jẹ́ bàbá ọmọ tó fẹ́ lọ́kọ yìí bàbá rẹ̀ àbúrò rẹ̀ àbẹ́gbọ́n rẹ̀ obìnrin ìyẹn náà lè jogún o kò lè jogún rẹ̀ bẹ́ẹ̀ làwọn ọmọ rẹ̀ ò lè jogún òun náà dẹ̀ lè ṣe kí ni kò lè fi ọmọ obìnrin ìyẹn lọ́kọ torí pé obìnrin lòun náà anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ó ní la tuzawwiju al-mar'atu al obìnrin olófobìnrin lọ́kọ obìnrin olófobìnrin obìnrin rẹ̀ ló fi obìnrin ẹgbẹ́ rẹ̀ náà ṣe kíni kò lè fi lọ́kọ so pátánà aunt kò lè jogún kò lè lè fi ọmọ àbúrò rẹ̀ tó ṣọláìsí àbọmọ ẹgbẹ́ tó ṣọláìsí kò lè fi lọ́kọ ẹni tó lè jogún òun ni pátánà uncle in the absence of àwọn tán jẹ́ ọmọ ìyá ẹni tó fẹ́ẹ́ lọ́kọ àwọn èèyàn súnmọ́ ju bóun ṣe súnmọ́ lọ mo rò pé explanation yẹn clear so kò jẹ́ bó ṣe jẹ́ wà láàrín lórí rẹ̀ ok now. náà tó wá ṣe pé àwọn ọkùnrin tó wà available wọ́n jẹ́ ọba kan sí ọmọ obìnrin tó fẹ́ lọ́kọ ṣé wọ́n lè act as wàlíyù ọmọ yẹn kan fi lọ́kọ bẹ́ẹ̀ ni in the absence of full brother full brother eh? that is ìyá àti bàbá pa àwọn àtọmọ tó fẹ́ lọ́kọ yẹn ìyá àti bàbá pa wọ́n pọ̀ so in, in his absence ẹni tó ṣe pé bàbá ló pò wọn àtọmọ tó fẹ́ lọ́kọ yẹn pọ̀ ó lè ṣe kí ni ó lè take place wọn mo rò pé ó clear ṣùgbọ́n ọmọ tí ìyá bí síbò mi ó bí fún ọkùnrin mi yàtọ̀ fún bàbá ọmọ tó fẹ́ lọ́kọ yẹn pé ó ti kọ́kọ́ lọ́kọ ń bì kan tẹ́lẹ̀ ó wá bímọ ọkùnrin kan fún ẹni yẹn kó tó wá fẹ́ bàbá ọmọ tó fẹ́ lọ́kọ ń sìn ṣàpọ́kùnrin ni ọmọ ta ló bí síbò mi ọkùnrin yẹn náà lè jẹ́ kí ni kò lè fi ọmọbìnrin yẹn lọ́kọ torí pé bàbá ò wọn àti ọmọbìnrin tó fẹ́ lọ́kọ yẹn bàbá ò wọn pọ̀ so ṣùgbọ́n tọmọbìnrin tó fẹ́ lọ́kọ yẹn bá kú ó lè jogun rẹ̀ ni torí pé kí ni ìyá pa wọn pọ̀ so kò jẹ́ bí yẹn ṣe jẹ́ wallahu náà. náà ti má gbọ́ ìbéèrè yìí bàbá kan ń tọ́ ọmọbìnrin kan ọmọbìnrin á fẹ́ lọ́kọ so olóhùn onígbà kó fẹ́ bí á bí ìgbéra òun onígbà kó fẹ́ Yorùbá àbí nkankan àbúhùn onígbà kó fẹ́ Ìgbò àbí kó mú Yorùbá wá sọ ọmọbìnrin ò rí Yorùbá mú wá kò rí àgbà wọn tó ń rí bí á ìgbéra àbí Ìgbò àbí nkankan ló wọ́n tọ́ dáa ọfà yẹn proposal obìnrin ó tán ẹ̀dá tọ́mọ yẹn fi wá lọ ṣe ìranù tó lọ fẹ́ kírísítẹ́nì yìí so ọmọ bàbá tó ń tán dá nǹkan yìí ìgbà tó wá tó àsìkò tó yẹ kọ́mọ tiẹ̀ náà lọ́kọ ìgbéra yẹn ló lọ fẹ́ ni ẹ́ so ṣé kọ́nìyẹn máa sọ wípé bàbá yẹn ló ti òun láti lọ fẹ́ kírísítẹ́nì náà bàbá tí láti fẹ́ kírísítẹ́nì látara pé kò gbà fún pé kó fẹ́ ẹni tí ó kìí ṣe lédè wọn so àbàbá jẹ̀bi mẹ́yẹn ṣùgbọ́n òun náà jẹ̀bi pẹ̀lú pé kí ni ó lọ fẹ́ kírísítẹ́nì obìnrin mùsùlùmí ò lè fẹ́ kírísítẹ́nì wala tunkihul mushrikin hatta yu'minu ọlọ́run ẹ má fi ọmọ obìnrin yín fún mushrikóòlù àyàfi tán bá di olùgbàgbọ́ lókù so ìtóhun náà ṣe ìtó rọ́ǹgì ni so ibi tó lọ yẹn ìjìnà ló ń ṣe ń ìdájọ́ ẹni tó ń ṣe zìnà ló ń bẹ fún tó bá tún wá gbà wípé kò sí tó burú bí tó ń ṣe káfàrà ó ti di kìfèrí tó bá gbà pé kí ni òun lè fẹ́ kírísítẹ́nì káfàrà ó di kìfèrí tó bá gbà pé tó ń ṣe ò dá ó dẹ̀ ṣe ń bẹ lábẹ́ kírísítẹ́nì ẹ̀yìn fàyẹ́zánìyà onízìnà ni so ló jẹ́ pé ó pàtàkì kí àwọn òbí àti àwọn alágbàtọ́ náà ká mójútó àárín yìí àwọn necessary things tó ṣe pẹ́lú mi ó lè kókó mọ́ tí ó kì í ṣàrẹ ẹ̀sìn nísìn ọmọ ìlú kan ló ti wá ò lè fẹ́ jẹ̀bú ò lè fẹ́ kwara a ọmọ mi ò lè fẹ́ lọrin ọmọ mi ò lè fẹ́ kìíní kan innama al-mu'minuna ikhwatun sọ so ọmọ mi yóò lọ fẹ́ ẹni tó ṣe pé

àwọn ọmọ ilé ìgan wọn gbóyìn ẹ lọ́wọ́ rẹ̀ àwọn ọmọ tó bí ilé rẹ̀ náà ló ń sùn èèyàn wá wá ń ṣe olóhun fẹ́ fẹ́ ọmọ tó ń gbà tọ́ ìgbà inú ara ti pé àbúrò wa tó ti kú ẹ̀gbọ́n wa tó ti kú ọmọ rẹ̀ agbọ́dọ̀ mójútó dáadáa ẹni tó mú wá yẹn àgbá àbí kó tún wọ́n fi tínà ẹni yẹn sọ àwọn eléyà àwọn nǹkan ní pé ìdájá akùnmọ́ntẹ̀rùdáwùnà dínàwó wọ́kúlùkọ̀ fàzáwéjú ẹni tí ó bá wá bá yín kò ń fẹ́ fẹ́ ọmọ yín ẹ̀sìn rẹ̀ ní ẹwù kò ṣe bóòlù ṣe lówó tó ẹwù ẹ̀sìn rẹ̀ ìwà rẹ̀ ní ẹwù bóòlù ìwà rẹ̀ ṣe dáa tó fàzáwéjú ilẹ̀ tẹfàálù tẹkùn fitna tún wọ fasádùn àrídùn fil ardi tẹ́ ẹ̀ bá fọmọ yín fún ẹni tó lẹ́sìn tó níwà dáadáa fìtínà ni ó ṣẹlẹ̀ lórí ilẹ̀ òun náà rẹ̀ ní tán rí nísìn ọ̀pọ̀lọpọ̀ òbí ń ìtàmà ń wò ní owó owó owó àà ní kíyàn máa wo owó ṣùgbọ́n òun kọ́ la máa tì síwájú ìta àti síwájú ní ẹ̀sìn àti wà owó ní ìtò lè lè wà anytime ní ó lè lọ at anytime àmì ẹni tó ti lówó tó ṣe pé nísìn òun náà fẹsẹ̀ sá káàkiri ni ó ti ní àmọye mọ́tò tẹ́lẹ̀ àmọye káàbù lóní kò ní máa ń kò ń ṣe pé pé mo gbọ́n òun mo fi rówó kójọ àwọn tó ń gbájú èèyàn lọ́pọ̀ ṣùgbọ́n ẹ̀sìn ìwà òun ni òbí gidi máa wò ní máa fi fi ọmọ fún yẹn ni ló fi jẹ́ pé a rí inú àwọn àfá ṣáájú Said Musayyib radiyallahu anhu wa rahimahu ọmọ ọba ó fẹ́ fi ọmọ rẹ̀ kò gbà kọmọ ọba fi ọmọ rẹ̀ ó wá fi ọmọ rẹ̀ ó fi fún kanú àwọn ọmọ ilé kéwú ẹ̀yìn rẹ̀ ló fún pọ̀kílókí ló wò ó wù pẹ́sọ́ mọ̀ bá fi ọba yóò ṣe kí ni yóò yàn mọ̀ ìgbádùn yóò kàn mọ̀ gbádùn ó lè affect ẹ̀sìn rẹ̀ gan sokóhun jẹ́ so kí la fẹ́ lò ń yìí òun náà ni pé a máa ń wo ìwà àti ẹ̀sìn tí a bá wò wà ta wo ẹ̀sìn ẹ̀hẹ́n ọ̀rọ̀ owó nǹkan kan mọ́ra wọn lè wá ṣe kí ni ó lè wá dáa kó tẹ̀lé kéèyàn fi ọmọ fún ẹni tó ní lẹ́sìn tó níwà tó tún lówó ó dájú kéèyàn fọmọ fún ẹni tó lẹ́sìn tó níwà ṣùgbọ́n tálíkà ni eléyìí sí ó ti ní added advantage wọ́n jọ ló wọ́n jọ lẹ́sìn ni wọ́n jọ níwà ni ṣùgbọ́n tún lówó lọ́wọ́ ó dájú kéèyàn fi fún ẹni tó ṣe yí pé ó lẹ́sìn oníwà ṣùgbọ́n tálíkà ni ṣùgbọ́n pé kówó yẹn la máa wò ní kò kí ń ṣe ìwà àwọn ẹni ọlọ́run yẹn so bí yóò ṣe jẹ́ wallahu a'lam